láti lọ gbàdúrà bó o ní iṣẹ́ ìránṣẹ́ orí òkè bó o ló ṣe wọnú iṣẹ́ orin báwo ni ohun tó ṣẹlẹ̀. nígbà tí mo kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ mo kọrin kan mo ní ẹni ọlọ́run pé lọ́ọ́lọ́run yan ẹni ọlọ́run yan ṣóun ló ṣe lógo ṣe mí lógo torí pé ó ti yàn mí ṣe mí lógo torí pé ó ti yàn mí ṣe ilé ayé ń gbà mí rírò ń tèèyàn ṣíṣe ń tọ́ lọ́wọ́n ọba mo dẹ̀ máa ń sọ fún àwọn èèyàn pé ìpè tí mo ní láyé tó bá jẹ́ ìmọ̀ mi ni kó dasán ṣùgbọ́n tó bá jẹ́ pé ọlọ́run ni ó máa wà títí láéláé ni òtítọ́ olórin ni mí tí gbogbo àgbáyé rẹ̀ mọ̀ mí olórin ni mí ṣùgbọ́n lẹ́nu ọ̀pọ̀ àìmọye ìjíṣẹ́ ọlọ́run níbi tí mo ti ń kọrin káàkiri ilé àjíṣẹ́ fún mi pé ọlọ́run sọ fún mi pé òun fẹ́ lóyún ilé náà tún sọ tiẹ̀ táwọn ọ̀dẹ̀ mọ́ra wọn rí ó wá dijọ́ kan èmi gan fúnra mi wá sùn mo wá la ní àlá tí áńgẹ́lì yẹn sọ fún mi wípé so o máa gbọ́ ìpè mi lẹ́rọ̀ àbò fẹ́ kí n fọwọ́ agbára mú ẹ torí pé ohun tí o mọ̀ ni wípé gbogbo ìgbà tó o bá ti ń kọrin àti wípé gbogbo ibi tó o bá ti ń kọrin ni àṣẹ máa ń sọ̀kalẹ̀ táwọn áńgẹ́lì ti máa ń sọ̀kalẹ̀ láti fi àṣẹ sàdúrà àwọn èèyàn wọn ló fi jẹ́ wípé a lot of our churches come wà lọ́wọ́ mi tó yẹ pé wọ́n ní date pẹ̀lú mi every year tó yẹ pé mo gbọ́dọ̀ lọ kọrin bẹ́ẹ̀ ṣáà ni èmi ò dẹ̀ mọ ohun tó ń rí àṣàwọn ló mọ ohun tó ń rí so nǹkan tó yẹ pé àwọn kan ò kí ń rí date pẹ̀lú mi nìyẹn tó máa ń wò pé bóyá tó lè ṣe é ṣègbéraga àbí ó tiẹ̀ ti máa ń busy jù náà àwọn èèyàn kan wà tó yẹ pé lọ́dọọdún lóṣooṣù báyìí mo máa ń play fún wọn ṣe understand so orí òkè Síónì tí Ọlọ́run ti ọwọ́ mi dá kalẹ̀ sí ìlú Ìjẹ̀bú Ìṣàrà ẹ ó kọjá òye mi náà ó kọjá òye mi àdúgbò kan wà ní ìlú Ìṣàrà àwọn iwin ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ ilẹ̀ yẹn tó like bíi twenty acres ọlọ́run wá ọlọ́run rìn kọjá ní orí ilẹ̀ yẹn mi ò fẹ́ lọ kúlẹ̀kúlẹ̀ ọlọ́run rìn kọjá ní orí ilẹ̀ yẹn àwọn ewu yẹn kúrò ọlọ́run dẹ̀ gba ilẹ̀ yẹn so lójú àlá ni mo ti rí ilẹ̀ yẹn tá a kọ sí òní síbẹ̀ ọjọ́ kan mo wá drive gba àdúgbò yẹn gọjá gangan lójijì ẹni tí a jọ jókòó tá a jọ wà nínú mọ́tò àjọ sọ̀rọ̀ sílè rí àjọ sọ̀rọ̀ orí òkèèrè ẹ̀mí dẹ̀ balẹ̀ nígbà tá a dé sport yẹn gangan ó náà wo ó ní kí n wo nǹkan tó kọ sójú títì yẹn ó ní wọ́n kọ orí òkè sí òní pé títì tí mo táwọn ń wò yìí nígbà tẹ́mi náà gbójú sókè bóyá ṣọ́ọ̀kì lọ fi kọ́ ni bóyá ọ̀dà lọ fi kọ́ ni nígbà tá a gbá tí mọ́tò yẹn kọ jáde ibi tó kọ orí òkè sí òní sí yẹn tí n lè máa wẹ̀yìn mi ò rí nǹkan kan tó kọ mọ́ ṣùgbọ́n mo rí n tó rí so láti gbà yẹn mo wá tiraka ó take mi ní ọdún márùn-ún kí n tó rí ilẹ̀ yẹn rà lọ́wọ́ ìlú yẹn ara ilẹ̀ yẹn àwa clear ẹbẹ̀ so ibẹ̀ ni orí òkè Síónì táwọn èèyàn ti wá ń gbàdúrà a máa ṣe àdọ̀dún ọdún kejì ṣùgbọ́n tẹ́ ẹ bá rú èrò tó máa ń wá síbẹ̀ ní every three three every last Wednesday of every three three months ẹ̀mẹ́rin la máa ń gùn lọ́dún ẹ ní sọ pé orí òkè ọjọ́ ọdún méjì lọ́mọ so ìpè yẹn kọjá òye mi náà mo sọ pé ó kọjá òye èmi tí mo kéré torí èmi èmi ní tèmi tẹ́tẹ́lẹ̀ mo rẹ́ni láti ṣiṣẹ́ ọlọ́run. nínú iṣẹ́ ìrànṣẹ́ yìí àwọn ìdojúkọ wo lẹ ti rí tó lè jẹ́ kéèyàn fẹ́ padà kúrò lọ́nà ẹ̀ pé ah ọlọ́run ó jẹ́ ń padà sí bí mo ṣe wà tẹ́lẹ̀. oríṣiríṣi tí mi ò tiẹ̀ lè sọ tán torí mo rántí nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tí n bá ti fẹ́ ṣe pósítà gbà yẹn torí inú igbó ni ibẹ̀ yẹn ń gbà yẹn ṣùgbọ́n nísìnyí ó ti di ìlú so ọ̀rọ̀ ọlọ́run kọjá òye mi nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ orí òkè yẹn gbogbo àwọn wòlíì ńláńlá tó ti lórúkọ tó ti lórí kìkì màá máa gbé fọ́tò wọn gàdàgbà sínú pósítà lọ́sọ̀kan òru kan lọ́lọ́run sọ fún mi wípé mo pè é wọ́n fẹ́ pè yàn mo ní mo fẹ́ lù ẹ́ mo fẹ́ lù ẹ́ ni mo sọ ẹ mọ̀ ọlọ́run jẹ́ kó yé mi pé ìpè tá a oníkálukú ó yàtọ̀ o ò gbàgbọ́ nínú ara rẹ ok ọjọ́ tí mo wá ti ń lo pósítà jésù tí n dẹ̀ máa gbéra mi sẹ́gbẹ́ kan báyìí mo rí i pé láti oṣù yẹn àwọn èrò tó wá ń wá so ọ̀rọ̀ ọlọ́run kọjá òye mi fún ara mi ó yà mí lẹ́nu gan ó yà àwọn wòlíì tí máa fi tó ń lórúkọ gidi ni o ṣùgbọ́n màá kò rí wípé bí n bá lu fọ́tò Jésù àti gbé àpòtò mi kékeré lẹ́gbẹ̀ẹ́ báyìí irú àṣẹ ìwà tó máa pọ̀ gan so ó jẹ́ ohun tó fi mí lọ́kàn balẹ̀ pé mo ní ìpèláyé sá hmm. àti wípé gbogbo testimony táwọn èèyàn máa ń fún mi tá a bá fún èèyàn lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ téèyàn bá bá wá sí sóyè lóṣù oṣù ilé ìbáyà tó bá máa di oṣù mẹ́ta mo rí pé àwọn tó máa ń jáde fún testimony wọ́n máa ń pọ̀ ìgbà mi omi ẹkún á máa wá sójú mi pé n bá ti tètè gbàṣẹ́ yìí tipẹ́tipẹ́ ṣùgbọ́n mi ò mọ̀ mo ti tọmọdé bọ̀ ni síbẹ̀síbẹ̀ náà bá a ṣe ń kọrin káàkiri náà méjèèjì là ń gbé papọ̀ tí ò dẹ̀ dira wọn lọ́wọ́. kábíyèsí rẹ ọlọ́run. bẹ́ẹ̀ni ọlọ́run tó ní káwọn máa gùn lẹ́ẹ̀mẹ́rin lọ́dún ó mara tó fẹ́ dá nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn mo kọ́ wò ẹ́